ní làbàbà ẹnì kan ò ní ọba tó mọ lọ́wọ́ lọ́dọ̀ ọ̀fẹ́ ìṣàmọ́ òtò bẹ́ẹ̀ nǹkan ìpariwo tó bá nǹkan tó fún ọ lọ́wọ́ o ayẹfẹlẹ èyí kéko tó bá ìkówó tó dé ọ̀rọ̀ pé tó ọba tàkọ́ tó ọba tó yóò di pátápátá jẹ́ǹtà jẹ́ǹtà tó sọ ní láti àtìlẹ́bí sún nìyẹn yìí dábà mọ́kọ́ mọ́ fẹ́ mọ́ lọ ayẹfẹlẹ òdòjú ti nírí láyé ọwọ́ ìyọrọ wàhálà mi níbi gbogbo kò síbi àti rí ọ bá ní rẹkọgínẹ́sì ẹ o sì nínú olórin padà wá padà wá olówó ní olówó ní bàbá ẹ àwọn kan náà láàrún àwọn kan náà láàrún onírọ̀ ni pa owó tó Account number. Your account number. Sir, wáyé fẹ́lẹ́ wá ṣe bó ṣe ṣe ń òkúkú níjú ọbọ̀ lẹ̀ ń bí tí màmá rówó. Ẹ jẹ́ fi tọ́jú ọmọ ìyá lájẹ́ lè. Yes. àsìkò rẹ̀ láàrin ìrọ̀ mọ́mọ́ bójú tì mí wọ́n ti bójú lẹ́lẹ̀ wà lẹ́ tí o ti lẹ́lẹ̀ fẹ́ yín báyìí. adolas adolas ẹ fẹ́ nìkan yẹn lọ́rùn irú ẹ ò ní o ò ní fún irú ẹ mọ̀ ní ayé ẹ̀ fún mi kú ọ̀rọ̀ tí wọ́n sọ wájú bàbá lónìí ó lè bí ìgbẹ́ bí ìgbẹ́ mọ̀ báyìí. akọ bí ẹ kọ bí ẹ ta ni ẹ pè ta ni ẹ pè bàbá ní àdìyẹ fẹ́lẹ́ nípa ìfojú mi kàbí lónìí ọlọ́run tó ti dá ọkùnrin jẹ́ kọ́ dẹ́ni àgbẹ̀ ike irú ẹlẹ́yìn tó ti ń lónìí ó lò ó ọ̀dà àtọ́bà wá ṣe àkọ́kọ́ ìwọ ni mo mọ ọkọ̀ ọkọ̀ mẹ́lọ́kùn mi nígbà owó ìsanwó ọkùnrin ẹ̀ òkun. Àwẹ̀ gbogbo tí orí kúkú lè sọ ìlànà àbọ̀ o. Mọ̀mọ́dé mọ̀dé mọ̀dé gbọ́ sẹ́pẹ̀ o. o ló sọ̀rọ̀? rèé o níbi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi ò ti ní tẹ̀kẹ́ta tí wọ́n máa ṣe báyìí gbogbo òde tó lọ tó ní darí dé mọ́ òde òde tó lọ báyé gbogbo ọgbọ́n mi tọ́pẹ́ bí ẹ̀sùn ní wíwájú ọ̀dẹ ọ̀run pa sọ́ni dára wọn. akọ bí n tó lè ṣètò lè mú mú mú mú gbé dùn ní kékeré kékeré mẹ́ta kí n pààyè fẹ́lẹ́ kí ọmọ gbé dùn gbogbo òde. bẹ́ẹ̀ ṣe bá látọ́ ẹ tó lọ́rọ̀ rẹ̀ fẹ́ẹ̀ dùn bẹ́sí látọ̀ amẹ́ríkà kí lọ́kẹ̀lì ẹ bọ́ rẹ ti yín lè gbé rọ́ṣẹ́ sí yín lé ní. Voilà àní ìṣerú ẹ mọ́ tí ní nẹ́tíwọ̀kì ẹlòmí ọ̀bá dáa kí n tọ̀dọ̀ fi ẹgbẹ́ nẹ́tíwọ̀kì. ọjọ́ tí mo ti mọ yínká kọ̀sọ̀rọ̀ kọ́ ló sọ bẹ́ẹ̀ mọ́ níláyé káàkà ní yínká làwọn à tẹ̀lé gúlégúlé àwọn òṣèlú ọ̀tẹ̀lé wèrè. òbí máa ṣe máa rọ agbárí. Thank you. sí ọ̀gá ẹ má ìbẹ̀rù ẹsẹ̀ wọn méjèèjì kí n sàwádà mọ́ ọ̀gá báyìí máa ń jẹ́ kí ọ̀gá ń jẹ́ gbà ẹ tó bá nífẹ̀ẹ́ lọ́kọ̀ ẹ̀ kọ́ ó lè dé ní àná àrí ọlọ́run ní ká àrí ọmọ lónìí kò lè dé wọn a gbọ́ tọrọ ẹ̀ sí láti amẹ́ríkà sẹ́lẹ̀ gbogbo kíbi tó bá wà láyé ó dùn tí mo kọ́ fẹ́ dúpọ̀ ẹ̀ ọ̀fẹ́ kéwì fẹ́ mi nìtorí kíní ẹ̀ káàká ìdúpẹ́ wo tó ṣe kì í ṣe gbogbo rẹ̀ ní dúró tì yàn ní wà fẹ́ rí ọmọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò sí ọ ayé ń fẹ́ láì nígbà tí wọ́n fọ́n ọ̀la láháùlà torí tí wọ́n sì Jésù. Ah, ah, ah, ọ̀gá mi dé ọ̀gá mi dé adébí ewé bàbá làyè sì ti ń gbé káyé. Thank you. Fica, fica, ẹ̀kú ìkàlẹ̀ o gbogbo kábíyèsí ni mo kí gbogbo yín ẹ̀ máa kú ìkàlẹ̀ o ṣáájú ẹ bá mi kí ọ̀rọ̀ ọ̀gbìn ọ̀rọ̀ ìdẹ̀ṣẹ̀ kábíyèsí gbogbo yín ẹ bá mi kí ọ̀rọ̀ ọ̀gbìn kábíyèsí ọba aláyélúwà.